الأول محمد بن عبد الله قائد الغر البحر الجليل سيد ولد آدم أجمعين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته أين الحديث الجامعة إن عوالنا يتكتل في مقاة صح إن شرائط نسمع يتكتل الحديث إمام يمع يتكتل من عرق أن تم مقورا نبي محمد صلى الله عليه وسلم أمار رسول الإسلام أكيد كما تكون الله كلا الله غانته كلا الله غوته أنا ولا أبا تاتي سوريه ولا أشجع تتكين إلا ما نسوريه تركي لي أقول ما ما في سوريه العلم ميراث النبي ثلاثة المقصد والعلماء هم وابلعته ما خلف المختار غير حديثه فيما ثلاث متاعه وأداته ومما قلنا للنبي صلى الله عليه وسلم تجد هو بين اللوع في النص من حديث عن محمد صلى الله عليه وسلم إن الأنبياء ما ورثوا دينارا ولا درهما فإنما ورد العلم فمن أخذ به فقد أخذ بحظ واقع أنا أقول لك أنا في وراء أنا تحتيلة كان أنا تجوبه شو أنا تحتيلة تحتيلة أنا نعمة نجاجي أنا انتبه تجي أنا وتجي جاتقون أنا كان يقول كان إنه تجي في جوجة في أنا بلوبينة أنا إذا جرى بينة من تفاصيل الجنون ماذا النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم أن نحن معشر الأنبياء نرث ولا نورا وما تركناه صدقا وعن النبي قال وعلى جبن شبان في جبن صح أتبه قتالة السلة وعلى الجبن والعلماء هم الرمضة àwọn olùmọ àwọn náà lẹni tí ó ti fún àlẹ́ ìsọ̀rọ̀ wà á ìlú sẹ́lẹ̀ níbi ogun yẹn olùmọ ní èdè ogun rẹ̀ àti ní ẹjọ́ kàmà fún ní èdè ogun náà ẹni tí ìgbà kàmà fún kò lè rí kankan bí fún. máa ń kọ́ nípa mọ̀ ọ̀rọ̀ àwọn àdéhùn wọn náà lẹ́yìn àlẹ́ ìwà Muhammad sọ̀rọ̀ wà á ìsọ̀rọ̀ ń tẹ́tẹ́ sílẹ̀ yàtọ̀ sáwọn ọ̀rọ̀ rẹ̀ tó bá wa sọ̀rọ̀ sí ìlà òfin ìjọba sílẹ̀ láàrin wa tá a lè rí jogún yàtọ̀ fún ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ sí ṣe ìmọ̀ olówó iyebíye. Ṣẹ̀dá kàmàdà òwò wa àlẹ́ẹ̀lò. Àwọn eléyìí, àwọn náà lè wọ àmẹ́lì tó bá àìsílẹ̀. Àwọn náà fún wa. Ìṣe Èyí fà á, ó ti dé àwọn olùmọ̀ wa nínú ẹ̀sìn Islam láti ìgbà tó ti Islam ti bẹ̀rẹ̀. Káàdì tí wọ́n ní الاهتمام الفائق والعناية العظيمة على حديث النبي صلى الله عليه وسلم أمودي ستوزع عقلية يحكمي نتاع سوانة نتاع النبي محمد صلى الله عليه وسلم إليه سؤال سجلتي عايز إنه الماوى أي كيف ذاتي زي تقوم مدينة الله القاهرة torí àdìsẹ̀ ẹ̀yọ̀ kan. Àdìsẹ̀ tó ti tó ti torí àdìsẹ̀ nígbà Mùhàmmad sọ̀rọ̀ wà àwọn Káwọn ò sí ní jẹ́bẹ̀. Ibi ìsọ̀rọ̀ ẹni tó fẹ́ lọ síwájú nípa rẹ̀ kò náà nígbà Mùhàmmad sọ̀rọ̀ àwọn àìsàn Ọ̀rọ̀ tó ti ti ta lọ́mọ nípa rẹ̀ àtòrí rẹ̀. Àlọ́tẹ̀lé àwọn òfin tó wà nínú rẹ̀ ọ̀rọ̀ wọn ọ̀dà yóò lè tó àwọn olùmọ̀ wọ́n gbìyànjú púpọ̀ nípa àdé tó ń bẹ nínú ẹni tó gbìyànjú nípa púpọ̀ àdé ìjọ. ó ti ń bẹ nínú ẹni tó ṣe pé òun gbìyànjú nípa àdèsí àlàyé tí wọ́n kó jọ. wọ́n bẹ nínú ẹni tó gbìyànjú láti kó oríṣi àdèsí kájọ. ó ti ń bẹ nínú ẹni tó kó ọlọ́kan ọ̀jọ̀kan àdé ìjọ. ṣùgbọ́n ìtọ́jú gbajúgbajà nínú àwọn tíra تنيت سلام على النبي محمد صلى الله عليه وسلم أولا يعني أولا سورة تنفيني الكتب الستة الكتب الستة في صحيح البخاري حتى مسلم في سنن أبي داود في ابن ماجه في نسائي في الترمذي رحمه الله تعالى ثم تلك الكتب السته àwọn tí tíra mẹ́fẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà àwọn tí wà mẹ́fà tíra gbàgbàlẹ́ pẹ̀lú wọn náà nù Bukhari Muslim Abu Dawud An-Nasa'i at ló Ibn Majah. àwọn ilé yìí àwọn ni wọ́n ń pè ní al-kutub as-sittah. ṣùgbọ́n nínú mi tíra tó kọ tíra kòtò olùmọ̀ràn òun náà ni alukóso kutub as sittah sugbon ninu tira to wa niwaju wa n gbe abo mi tira to ko tira koto olumoran oun naa ni al hafiz Ibn Hajar Ahmad Ibn Ali. ابن حجر العسقلاني رحمه الله تعالى كل ما أبداه والنعمة تسلمون لك حديث يجب تجيب وقوان في الحافظ الحافظ تجيب ثاني تجيب ثاني من أولي دي أمان nínú ìmọ̀ nípa hadith. Ṣé o ti jẹ́ pé nínú òye tó wà nípa ìmọ̀ سواء الحافظ ابن حجر العبقلاني او وضع لقبه الحافظ بيجي لقبي بعلم برقة فالحافظ ابن حجر رحمه الله تعالى لبي كتما تسوق قال الحافظ لبي تيوق الله والله جنرالي قناني الحافظ ابن حجر العسقلاني رحمه الله تعالى Al-Hafiz Ibn Hajar yìí kìí sùn nìkan kìí sùn nìkan gba ju iye tó pè ní Al-Hafiz yìí ẹnìkan kọ́kọ́ ló fún ọ ṣùgbọ́n ọmọ débi wípé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ pọ̀ nítorí pè náà wọ́n bẹ nínú àwọn olùmọ̀ wa ẹni tó ṣe pé òun náà jẹ́ al gẹ́gẹ́ bíi al Ibn Abdul rahimahullahu ta'ala. الحافظ المنذري رحمه الله تعالى الحافظ العراقي رحمه الله تعالى فتبع ذلك إنه لمن يقع حديث عن النبي محمد صلى الله عليه وسلم قالوا ترى بلوغ المرامي أنا من يقول رواه رواه السبعة ومجي جمع بعد سوف سبعة رواه السبعة àwọn táwọn gbà lérò pẹ̀lú wọn ni alimami ahmed pẹ̀lú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tàbí dárúkọ yẹn alimami ahmed pẹ̀lú àwọn mẹ́fẹ̀ẹ̀fà tàbí dárúkọ yẹn sábà fi kankun mẹ́fà ó di mélòó ó di méjì. ìgbà míì àwọn sọ pé rawahu sitta táwọn bá sọ pé rawahu sitta àwọn táwọn gbà lérò rẹ̀ ni àwọn pẹ̀lú rẹ̀ ni ashabu al-kutubi as-sitta àwọn tó yẹn. ìgbà míì àwọn lè sọ yìí pé rawahu rọwáhù alhamsa àwọn márààrún ni wọ́n gbà wá nígbà táwọn bá sọ yìí pé àwọn márààrún ni wọ́n gbà wá jẹ́nà nǹkan bá ṣe pẹ̀lú rẹ̀ pé ọ̀sánù sọ́nà ní àwòrán ìjẹ̀mọ́ ọ̀gbẹ̀dẹ̀ ìrẹ́pì náà ní àmọ́ tí àwọn oníkúrà sọ́nà àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n gbà wá pẹ̀lú ìmọ̀ àmọ́ ẹ̀sìn àwọn oníkúrà sọ́nà mẹ́rẹ̀ẹ̀rin àbùdá النسائي الترمذي ابن ماجه الإمام الشرعي رواه الخمسة إمامي أو ذلك المراد ستة غير البخاري رواه ستة غير البخاري وقد يتوضع كتفسير الإمام البخاري وقد يتوضع مسلم أبو داود النتائج الترمذي في الإمام ìgbà míì àwọn ti sọ fún ọ̀rọ̀ àwọn ìṣẹ̀ ṣá ọ̀rọ̀ tó kù àwọn mẹ́kẹ́ bàbá bàbá yàtọ̀ sí alimami Muslim àdúgbò náà alimami Bukhari àbújáde ànàjáde àtẹrẹmẹrẹ ẹgbẹ́ wájà. ọba wa jẹ́ pé ní ojú ìjọ yàtọ̀ sí àwọn méjì ìṣe yìí lọ́gbà gbà wá àwọn àgbà kọ̀ wọn rọ̀wọ́ àwòmọ̀ ẹ̀lẹ́kọ́n ẹni wọ́n pa rọ̀wọ́ àwò àbújáde ọ̀ṣọ́ ìpayà lòdì ìṣọ́kọ̀rẹ́. رواه الطبراني في الكبير حديث الأوسط حديث الصغير حديث الطبراني رحمه الله تعالى اقطع حديث ثلاثة أيام في تاريخ النبي محمد صلى الله عليه وسلم ربع مسيرة ربنا لكني معجل معجل تبقى ìṣẹ́ni ńlá jù wọ́n pè ní máa jẹ́mu ọ̀bàrà níjẹ̀ kẹrẹ̀. eléyìí lọ bí ìjọba. wọ́n máa kọ́ sí ẹnu òkú aláàárín wọ́n pè ní máa jẹ́mu ìkọ́wúkọ́ òjò ìdí mẹ́rin. ó tún á kọ́ mi الإمام الطبراني وطبعا الإمام الطبراني يتفق دون تقول رواه الطبراني في الكبير في وفي المعنى هو في العلامة كمين الطبراني إذا أنا أقول رواه الطبراني في الأوسط ويسمى في المعنى جمع الطبراني الأوسط رواه الطبراني في الصغير يعني مع الطبراني الصغير طبعا الحافظ أبو عبد الله الحاكم النيسابوري اللي هو الحديث يوا وضعي رواه في مستدركه الحاكم رحمه الله تعالى وقد المستدرك على الصحيحين àwọn fẹ́ ṣàfihàn tí Bukhari àti Muslim ò mú wa nínú sọ̀híìrì àwọn méjèèjì táwọn àdéhùn yìí náà ti jọ pàdé nínú ọ̀nà wa ninu awon tawon naa ti wa هي ما أقول المستدرك ثم في قصر رحمه الله ثم حديث هو من المستدرك في حديث بخاري مسلم هو وهو صحيح على شرطهما ما جاء بخاري مسلم في ترى شنو في ذلك يكمل قل صحيح على شرط البخاري أما صحيح على شرق البخاري شنو البخاري ما في ذلك يبقى صحيح على شرط مسلم هو صحيح بشرط مسلم أن تكون لم يخرجا ولم يخرجا في في ذلك تعصب على كيف الجمال سبحان الله يبقى في أبو عبد الله الحاكم الحافظ النيسابوري نقطة في رأي الدنيا المستدرك وجد من الله ìgbégbé ọmọdé tí ọba jẹ nǹkan náà lè dàgbà gbé nù كفري دماء كنيرة نطابح الحافظ الحافظ الذهبي رحمه الله نحن دي نوى في تلخيص المستدرك نوى في مهيئ نوى في الحافظ الكيسابوري أبو عبد الله الحاكم أولي مبادئني وأولي الجفير لا يمتع معي ثم الحافظ الذهبي إذا ترى هذا الأربعة فقط عن وجه بيجي متى وأنا أبيتني وأنا الحاكم وصفي صاحبني أنا في صفي صار bẹ́ẹ̀. Tí ọlọ́dẹ tí wọ́n tako sí àwọn àgbẹ̀lẹ́ yìí láti sọ, ó وقد قال أبو عبد الله بن حاتم صحيح بل هو ضعيف في صحيح العربي هو ضعيف رفع في لا بد أتيت عليه من بينه هنا رسوب عوام تريد إليه الحافظ الذهبي الدولة عن النبي محمد صلى الله عليه وسلم ترى ابن حجر رحمه الله وقد ترى كما تريد ìgbà tí àwọn dàgbà tí wọ́n wá wà. wọ́n ní káwọn ara tàbí pé káwọn dàbí àìháwọn lè dàbí àwọn fẹ́ dàbí rẹ̀ ní ìlànà. ọ̀sùn àmàlà wọ́n dàbí rẹ̀ wọ́n ti jọ bí sọ. الحافظ ابن حجر رحمه الله رجع بها الحافظ ابن الذهبي رجع بها وسيم كثيرا في الحافظ الذهبي أو مثل علم الحديث آياتي آياتي الحافظ ابن حجر كانوا له تقولوا يسوس سبحان الله أنا دلوقتي كان في حديث من بعض ابن حبان من صحيح وصحيح ابن حبان في صحيحه ابن حبان ده صحيح سبحان الله إلى أول المصدر الصحيح دعاء الوسيلة مرة الفتاة إذا كنت صحيح حسن إذا كنت صحيح صحيح الحمد لله من هاي كان الماوى فالسيستم لك صحيح ابن حبان عن ثلاثة الإحسان بترتيب صحيح ابن حبان الإحسان بتأكيد صحيح ابن حبان وكلمة علماء لدي لطو في رحيم إذا كان واقع حجاجي أو الوصول في الكلام نبقى نصف الديران من هو سنين الشيخ شعيب الأرنبوط رحمه الله قناة ثلاثة من هو أعطاه دي سعيد

The Bible is in the only 40,000 hadith. شعيب الأرناؤوطي أتعامل قدسي وما الكتاب هو مسند الإمام أحمد رحمه الله شفت شيخ عبد الغفور لصحيح ابن حبان هنا وصف مسند الإمام أحمد رحمه الله nígbà tí wọ́n ti ṣe lórí ẹ̀ tí àwọn yẹn máa kọ́kọ́ ṣe jáde ìdí mẹ́fà ni ṣùgbọ́n nígbà tí àwọn ẹni tí àwọn ìtàn ti ṣe lórí rẹ̀ ó di fifty dollars. الملك فهد رحمه الله nípa àtẹ̀tẹ̀ kan ṣe jáde fún ọmọ gbogbo àwọn tuntun tí wọ́n ti wádìí jẹ̀lẹ̀ nípa ìgbẹ́ fíìtì bọ́ọ̀lù. Àbí túmọ̀ sí pé wọ́n ti ń pè ní àlùmọ̀tún àti àdéhìyà encyclopedia àdéhì. Ní mo sọ lèyìn náà, mẹ̀rí mọ àwọn ṣiṣẹ́ yẹn kọjá. Bákan náà, ìṣàgbẹ́ ìṣe ìnùkọ̀ bẹ́ẹ̀ ìlú máa ń gbé àdéhùn jáde wọ́n sọ pé ọ̀wọ́ ọ̀hún ṣé ìlú náà ṣe lẹ́yìn náà nípa ẹ̀hẹ̀ torí ìlú náà lẹ́yìn náà nípa ẹ̀hẹ̀. èyí tó fi pé àbá kan ọmọ India nínú àwọn olùmọ̀ nípa àdéhùn láyé ìsìn al-Hafiz al-Hawazi táwọn ń bẹ láyé ìsìn àwọn tó kẹ́kọ̀ọ́ wọn gbé wọn ṣe kẹ̀ jáde nígbà tó pàṣẹ ìgbà àwọn ọ̀kẹ́ sọ̀rọ̀ ìtura والبخاري وهو صحيح رواه ابن خزيمة في صحيحه آه، ابن خزيمة في صحيحه يجب مدلع في صحيحه في صحيح لا تعيي وعدي جميع مثلا الحافظ الثالث المسلمين أو أن وزع من كتابه الدار القسمي أو أن من كتابه تعرف كلمة سنن الدار القسمي فلما أنا وزع من على كل حال ìgbàgbọ́ àti àwọn èèyàn ti ń ṣe ìyàpọ̀ ẹnu nípa pé أيهما أضعف صحيح البخاري كان يحبون الكتب هذا صحيح مسلم أنت أوثنتيك جو أنا أجد إنه رواه ما أوثنتيك صحيح البخاري هذا صحيح مسلم لم يعوني يعني هو ده مغاربة أو أرى nínú àwọn olùmọ̀ lọ́dẹ ara Morocco Andalus Provincin ètò bẹ́ẹ̀ kò kéde àwọn mùsùlùmí ló wà ń bẹ tẹ́lẹ̀ àwọn olùmọ̀ Islam ọlọ́gbà ló wà ń bẹ tẹ́lẹ̀ kò tó bá wọn náà à ń jẹ́ àtijọba ìlú tí ò tóbi kan ká lọ́ba mẹ́ta ń bẹ̀ yìí máa fọ́ mi kí o tó ṣẹlẹ̀ láǹdà lóṣù yẹn ní kéè kí lè ẹ̀dùn bọ́ máa wọ̀nyẹn lọ́wọ́ òṣèlú náà túmọ̀ pé àwọn èèyàn tí ọba máa tara àtàn ọgbọ́n wọn lè gbẹgbẹ́. Èyí tàn wà ọ̀nà ìgbẹ́ tí wọ́n ka ìtúrí ọgbọ́n púpọ̀. Gbogbo ẹni tí sì jẹ́ olórí ìjọba àti olórí ìlú tí ọba máa ka ìtúrí ìjọba rẹ̀ lè lágbára. Ibi tí ìtúrí akọ kí ni táwọn kan ti tó ń jọba wọn wó ìwọ́sọ̀ àwọn. Ọ̀nà wo làwọn kan bẹ̀rẹ̀? tíjọba wọn ti lágbára wàá mójútó torí rẹ̀ ẹnìkan ròyìn pé àǹdálò ṣe jà kó tó di kó owó kéèmù tí wọ́n ti máa ń sọ pé àmàkùnrin ìsìlámì ìtọ́gbà lérò pẹ̀lú rẹ̀ bẹ̀rẹ̀ láti Spain tóbi dé àwọn Morocco tóbi dé àwọn Algeria tóbi dé àwọn Tunisia onímọ̀ ìmáyìí bẹ̀rẹ̀ ṣe é lórí ṣe àgbẹ̀ àǹdálóṣe àkọ́ọ̀bù mamlẹ̀kẹ̀tì àkójọ́dù mọ̀ọ́kẹ́bẹ̀dẹ́ في هذا معتقد القادم من كتن في غير موضعها الحر يحكي انتفاخا صولة القدر ونمتين أمهوة قيرة أندلس أي من دعية طوال وعلى المسلمين إذا كنت إذا كنت بعض بيت الله وجود معتقد فيها ومعتقد ó ní ìdílé di ọba nínú ìṣòro kan náà ọba bá ọba bá ọba bá ìṣòro wọn ti ìjọba ní lórí yóò lè kíní kan àbí ìgbàlẹ̀ la àwọn kọ́ àdúgbò òkè la àwọn kọ́ àdúgbò àárín la wọn la ìdílé ìdókòwò lọ wọn la jẹ yàrá ti máa rí láwọn lórí náà ìyá gbà mọ́ títí abúlé kò kàn tètè ike gbogbo onígbà àti òjúmọ̀ ìdógún lọ ọlọ́run àti òkè láàyè oníkíní kan kíní kan là àrí àdìyà. àwọn nǹkan yẹn àmì lílẹ̀ ìjọba ni tó bá jẹ́ ìjọba àbílẹ̀ ni wọ́n ń ṣe àbí ìjọba abẹ́rẹ́ òfìdé wọ́n ń ṣàfihàn pé ìjọba lẹ́gbẹ̀ẹ́ àbẹ́nu ọba kan ọ̀ràn lẹ́gbẹ̀ẹ́ ibi tí wọ́n bá bá rẹ̀ lẹ̀ láti kan náà lọ ẹ̀kọ́ wa títí ìlọ́kọ̀ wa lọ́gbọ̀n yẹn. ó bá ti di sọ́ọ̀kì máa ń فإنه من أمارات ضعف الدولة nínú àwọn àmì kíjọba lẹ̀. Wọ́n alkọ́bọ̀nà lákẹ́tì fi rẹ́yìn mọ̀ òbẹ̀rẹ̀ ìhà kálukú jẹ́ kingdom kingdom kingdom níbi tí àwọn ẹ̀kọ́ jẹ́ kingdom. Àpèjúwe wọn àgbà gẹ́gẹ́ bíi kẹlẹ́fẹ́rẹ́ sọ́dà ẹgbẹ́ sọ́dà jẹ́ bí àpèjúwe olóńgbò ni. Yà ẹ̀jẹ̀ náà ń sọ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ dì. Àwọn náà fẹ́ra rẹ̀ lákẹ́tì tó onílẹ̀ làpọ̀jù rẹ̀ wọ́n rí. nítorí tẹ́lẹ̀ yìí nígbà tó lè sì tó kárí mọ̀ọ́kọ́ kí nǹkan kan gbà yẹn. àwọn tí wọ́n apá kan nínú àwọn olùmọ̀ọ́dẹ̀ ń pè fún ẹ̀yìn mọ́ ní ọgbà wájú máa sọ̀rọ̀ ìbọ̀kárí lọ́wọ́. àfà lè sọ̀rọ̀ ìbọ̀kárí. láì làwọn rí. kí ló fà? nítorí tí wọ́n fẹ̀ tí ìran ti sàrí ìbùkárí lọ sàrí ìbùkún lọ èyí ó ní ààyè àti máa tẹ̀síwájú nínú kíkà pọ̀lẹ́lì mùsùlùmí èyí tí òní jẹ́ sí fún yàn nínú kíkí sàrí ìbùkárí. nítorí pé ọ̀nà tí ìmáàmù mùsùlùmí tó fi tó kíra àti ẹ̀ tó ti ọlọ́dún kòkòrò láti kàdé. àmọ́ ọ̀nà tí ìmáàmù bùkárí tó fi tó kí ẹ̀ àbá tí ọ̀bá ní sùúrù ní lè nítorí pé ìbánu Bukhari ọ̀hún ó lè mú àdéhùn kan wá ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dógún ó lè mú àdéhùn kan wá lẹ́ẹ̀mẹ̀wá yóò sì máa kọ́ tọ́síkì ọ̀tọ̀ọ̀tọ̀ sókè ọ̀kọ̀ọ̀kan. wọ́n ní kí ìbánu fẹ́ fàyọ́ bẹ́ẹ̀ fi hàn yín ọ̀jọ̀kùn Bọ́lá Mùsùlùmí Rahimahullah àdìsí tó ṣe mọ́ tọ́pìkì kan ní chápítà kan. Gbogbo àdìsí tó ṣe mọ́ tọ́pìkì yẹn tó wà ní lọ́dọ̀ gbogbo ẹ̀ náà kò lọ́dún kan náà. tó wà gẹ́gẹ́ bí ẹni tó ṣe ilé yẹn ó rọrùn fún ẹ, ó sì sọ èrè tó dìnnà dé gbogbo tó fún ọ. Àdìsí mọ gbogbo àdìsí tó sọ mọ́ra ìdí tó wá ìtọ́jú ẹ̀ máa lójú kan ilé ìlú òṣèlú pẹ̀lú àkọlé tọ́tọ̀tọ̀tọ̀. Bí wọ́n sọ pé kókò olùbọ̀kọ̀rí bí ìjẹ̀bù rẹ̀. Yọ̀kọ̀ olùbọ̀kọ̀rí bí ìjẹ̀bù rẹ̀. Wọ́n yìí mọ ìbọ̀kọ̀rí nípa ẹ̀sìn. Ó ń bẹ nínú àwọn àkọlé tọkọ lórí àdéhùn kọ̀ọ̀kan. Àti ìkẹ́ bí ìjọkọ wọ́n níbi láti ronú ìrònú ọjọ́ méjì kó tó máa bá ìlàjì ìdíje tọ́ka sí ìjọkọ. Subhanallah. ṣùgbọ́n náà yóò fi wà fún àwọn ọ̀gá tó ń kọ́ ọ̀pọ̀ àpò oníkàkan lọ́wọ́ àdéhìí wọ́n sọ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àdéhìí ni. ọ̀pọ̀ àpò oníkàkan lọ́wọ́ àdéhìí kàkà bísímìlá wàlhámdùlélá wàsálàtù wàsálàmù àlà rọ̀sùlélá àtẹ́bẹ̀nà fúlánfàlà àtẹ́bẹ̀nà ìlànfàlà àtẹ́bẹ̀nà àlà rọ̀sùlélá àti sọ̀rọ̀ àwọn olùmọ̀wá dé lẹ́yìn wọ́n á wò pé láti bí síbi ó ń tírìtì tọ́pìkì báyìí láti bí síbi ó ń tírìtì tọ́pìkì báyìí láti bí síbi ó ń tírìtì tọ́pìkì báyìí àwọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́ táìtù sórí àwọn sọ táìtù àwọn sọ táìtù. ẹni tó ṣe lé yẹn tó sọ fún tó sọ fún muslim ó náà ní alukọ́ọ̀bù ẹ̀yọ́ọ̀dọ̀ alukọ́ọ̀bù ẹ̀yọ́ọ̀ القول عياض ثم كتاب القول يحقق لوا يحقق كتابه قلنا الشفع الشفع شفع في الآيات محمد صلى الله عليه وسلم ترى يتعقبه نعم نعم القاضي عياض لو أو الإمام النووي رحمه الله تعالى هو واسع يو كن كن لوري عقلي تسيو كيتو كان ولا مو عقلي كيتو على كوكو تسي الإمام النووي لا تكذبني لا رأي في نصيب بعيد وكاننا علماء تشاجر قوم في البخاري ومسلم لدي وقالوا أي ذين تقدم فقلت لقد طاق البخاري صحة كما طاق في حكم الصناعة مسلم أو يدعى لدعى نقا بخاري مسلم في ولاتي واجب في رعتلاتي واجب أنا أقول آه صحيح البخاري أصح أنظر إليك شو صحيح مسلم صناعته ọlọ́pàá jù ní kàtọ́síra pé ọ̀nà tí yẹn ń gbà tètè àti ìgbà tí ó yẹn ń kà tí òfin sí yẹn kà ìyẹn ṣe. Àti àdébọ́ mi kò wáyé wà fún ọ̀wá ṣẹ́yìn ọ̀hún ló pèrè. Àpá ìmáàmù ló pèrè. Gẹ́gẹ́ bí ìmáàmù Ahmed ṣe ṣẹ́yìn ọ̀hún al-Bukhari. Àpá ìmáàmù al-Bukhari. Wọ́n wá pèsè kan wọ́n ní Mọ́wúlẹ̀ al-Bukhari yìí. لما ذهب مسلم ولا جاء كان في إمام البخاري مسلم مدير له سلوكه من بعد في بيت فتنجة مسلم لا يقام يعني كل الأخبار ونولي طيب. إي اسمع في صحيح البخاري بس وازن بين صحيح مسلم وكذا. اللي تبغى يبين àwọn tí yóò ṣọ̀bẹ̀rẹ̀ wà kọ́kọ́ ولأصبح كتاب بعد كتاب الله تعالى موفق مالك Ìṣúra tó gbọ́dọ̀ kéjì ọ̀yà ọ̀gbọ́n án ọ̀nà ni mo wá tá a máa lò. bẹ́ẹ̀ ni لا وجود للبخاري ولا ولا مسلم قبل وجود البخاري وجود مسلم بعد فقد حكم بما علم لا خفي عليه في علم الغيب عند الله ìtọ́ka lọ́sọ̀rọ̀ náà ló pe náà mọ máyì rọ́ọ̀nà ọ̀wá ọ̀pọ̀ ọ̀wá pa òtítẹ́ àkàkà síwájú ẹ̀ láti tẹ̀lé àdéṣe sórí ẹni àbújá fẹ̀rẹ̀ lọ sóòrò ló ti tọrọ lọ́dọ̀ ìmáàmù máyì rọ́ọ̀nà ọ̀wá ibi tíra yìí ẹja pẹ̀lẹ́ ẹ̀dá ẹ̀ pọ̀ káwá fún un gbogbo nílá ńlá kápá àwọn èèyàn láti ọwọ́ tó bá ọkà bí kìíní náà fẹ́ yàtọ̀ sí bá wà ní wọ́n apá. ẹwà dúró tí ọ̀la ti ọ̀nà máa lọ. wọ́n apá nìkan ẹwà dúró tí ọ̀la ti ti dárúkọ lẹ́yìn àwọn àjọ pé mọ̀ á nìkan ní ó kù láyé ṣùgbọ́n púpọ̀ àní mọ̀. síbẹ̀síbẹ̀ tó ń ti bí gbogbo tí làdí ti ti fi pọ̀ kúrò ní tó ń ti bá àdí kan lórí tọmọ wáyé tó hàn sí abó ti fi pọ̀ kúrò ní láti kan máa sọ pé nọ́mbà báyìí òǹkà báyìí tí làdí lórí tọmọ wáyé ìwọ̀ sílẹ̀ wọ́n sọ fún yín pé zèndí àìmọye tó ọ̀kọ́ lè kọ́. Tòótórí di eléyìí. Ọ̀rọ̀ ìlú òṣèbẹ̀rẹ̀ ọ̀nàmọ́lá ọ̀rọ̀ táwọn sọ wọ́n sọ nípa ààyè ìjọba ni. Táwọn sọ fún ìlú kọ́ àìkú sí tó òkú síbẹ̀ nípa òfìdí bẹ́ẹ̀ tókùn bẹ́ẹ̀ síra bẹ́ẹ̀ ìmán bẹ́ẹ̀ àkùlákùn bẹ́ẹ̀ dùhàù bẹ́ẹ̀ تسمى عادات من بنبه أحكام من بنبه بيد صحيح البخاري والإمام البخاري رحمه الله إذا كان كثيرا يرى في الحديث الصحيح كان هم الذي نوتي نوقعه káwọn ilé àdéhìí àwọn yìí káwọn kọ lẹ̀ láti inú àìfò àìfò hadith one thousand thousand hadith thousand thousand ọjọ́ kìnnì ká inú rẹ̀ náà ti yọ àdéhìí jáde. ọ̀wọ́ ìtàwọn èèyàn jáde ṣé lọ pé tó ọkọ fún wa pọ̀ ju ọjọ́ ọkọ fún wa lọ. àyíká ni wọ́n ti lọ fún ọ̀wá àwọn náà lẹ́yìn ìṣòro ìgbà ìṣòro àwọn olóòwò dá kọ̀ǹdíṣàn tó tó tó sọ ní tó hàn láyé lọ ọkọ̀ láwa ti àbọ̀ àbílá ìhájì ìgbà táwọn àwọn ọmọ sọ́dọ̀ hàn àbí ìwà yìí tó sọ fún ọkọ̀ والدولة ليس به كل السلم غير البخاري هذا المسلم نور جابين في توصية مطلوب كفتك ثم بينه هي لفة لغة عني وعلامة ثم تقول رواه البخاري حديث لا تمام في وادي أو تقول عنه تشين حديث من الحديث يوصل بدروا إلى بدأ يستعملون سكرا من الاستقاء وفيت المقنع رد وضوء على أخوه ثم تقول رواه البخاري قلت رواه مسلم قلت يقال خلقا يقع لما علما الذي الحافظ الدار القطني رحمه الله تعالى قال واني اعوذ بك من شر كلمة هذه هو صحيح الله لا حق الله عليك يا كده شيء صحيح على سبيل على كل حال أن تقوى بما لو ما تقول ما هذه صحيح مسلم بجانب صحيح انت الحاصل الدار القطني انطرق انه صحيح المسلم ولكن ما رواه مسلم على سبيل المتابعة ما رواه مسلم على سبيل المتابعة لا على سبيل التعصيل الحديث في إمام مسلم تتابع ní gbígbà wa káà tó fẹ́ sọ Ṣéṣe ní títà àpapọ̀ òun náà lo àtìkọ́wájú níbà. Èsì àwọn àtìkù tó ti dà síwájú nù bá ìrìndà òkú sí mẹ́nu bá. Àwọn àtìkù tó tún mú wáyé ẹ̀ ìṣù rẹ̀ tó wá gbọ́dọ̀ lé ìrìndà òkú sí mẹ́nu bá. Ṣé máa ṣe sọ fún Mùsùlùmí síwájú ẹ̀ ìbájú ìfúnná ká wà jẹ́nàrálì nínú gbogbo tọ́pìkì kan tí ó ní nọ́mbà ọ̀tọ̀. Gẹ́gẹ́ bí Fuad Abdulbaqi tó ti kó lọ́kọ̀ àwọn lọ nọ́mbà àwọn àdéhùn muslim bó ti ṣe pé nọ́mbà ọ̀tọ̀ lọ́bẹ̀ẹ́ fún àdéhùn tó tó síwájú ní oṣù tọ̀. àwọn àdéhùn tí ó tẹ̀lé yẹn nọ́mbà àti wọn ọ̀tọ̀ torí fún àwọn bẹ́ẹ̀ fún ta lákọ̀ọ́kọ́ yẹn. títí káàdì ìdílé tó tó yàtọ̀ tí ó fi ṣe in the same chapter ló fi nọ́mbà rẹ̀ lọ́tọ̀. àwọn ìdí nọ́mbà àti wọn yẹn kéde pé níbi tó máa má ẹlẹ́ẹ̀kejì yẹn kọ́ni tí tí wọ́n ń tukọ̀ yẹn kọ́ máa kọ́ kọ́rọ̀ tù lórí tí wọ́n ń tukọ̀ náà kọ́ni tí kọ́ máa kọ́ kọ́rọ̀ tù ìtumọ̀ sí àwọn ilé yẹn àti ìṣẹ̀ ìfúnta lákọ̀ọ́kọ́ yẹn. lórí èyí tí mo ti wò ó ń tẹ̀lé yìí ṣe lórí èyí tó jẹ́ ìlànà àtiwájú nínú àkọlé lórí ẹ̀ wọ́n kọ́ ó ti kọ́ ọ́ nínú ti tẹ̀ ẹ́ fún nǹkan ojú ọ̀dọ́ tó lè tẹ̀ ẹ́ sí ìgbà àtìwájú. ó ti ẹ̀jẹ̀ pé lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀tọ́ pọ̀ ọ̀gá wọlé. lọ́sẹ̀ ọlọ́kan nínú àwọn olùmọ̀ ẹ̀ṣẹ́ rọ̀bíyà ìbùnú háàdì àlùmọ̀tẹ́lì àwọn ti kọ́ bí àkàn tí ti gbé iye kan kí náà máa sá máa sá láàrin wà lọ́wọ́ wa ọkọ̀ náà yẹn láti làjà láàrin ìmọ̀ mùsùlùmí àti dáhùn kòkòrò náà ọjọ́ ìṣẹ́ nígbà kan náà dáhùn kòkòrò àti mùsùlùmí náà ọjọ́ ìṣẹ́ nígbà kan náà àmọ́ nígbà tó ti di pé dáhùn kòkòrò tako mùsùlùmí kan àwọn àdéhùn kan wọ́n á pèsè àwọn ẹni bẹ́yìn náà lè dín náà mẹ́yì lẹ́mẹ́ni wà dáhùn kòkòrò láàrin ìmọ̀ الكلام خير ده فقط هنا أقول له لا تكون ده يعني شيخ الألباني رحمه الله حديث جنين مدح كان من صحيح مسلم أنا أبو خير في صحيح العائلي يبقى تعود المصري في المجد حديث الأسماء في وجه nípa pé àwọn àdìsí wà ní sọ̀rọ̀ ìbùkárà àti muslim wáyé. Àwọn aláwọ̀ ìlọ́kìnà ọ̀gbà wọn tí ìlà tí wọn wọ́n pè ní sọ́nà àti ìlú kan náà lọ́wọ́ àbẹ̀ gẹ́gẹ́ bí ìbùkárà àti muslim rẹ̀. شفاء لم يشترط الإمام أبو داوود الصحة àwọn ọ̀sán pé conditions àwọn abibáàbí ti kọ́lé jẹ́ sọ́kè táwọn tó ń wá. Ẹni tó kúrò ti jẹ́ nínú síra àwọn àyè sọ̀rọ̀ nínú síra àwọn àyè àdéhùn àdàn nínú síra àwọn ti fi dálé àdéhùn báyìí. Ẹgbẹ́ ti rí pé lẹ́yìn ọ̀rẹ́yìn, màgá olùmọ́bẹ̀rẹ̀ sí ti ṣiṣẹ́ nípa àwọn síra yẹn láì pé wọ́n ṣàlàyé ìwọ́n sàkéyì ìwọ́n báyìí. Lápẹjọ sọ pé wọ́n ti ṣe léyìn. Àlùfáàbùdù mọ̀lẹ́rì Àlùfáàbùdù mọ̀lẹ́rì láti ṣiṣẹ́ fún Mẹ́rin Àbùdáwò láti jẹ sọpẹ́. Wọ́n fi síra yẹn ní Sàhẹ́dí Bùsùlẹ̀ Sàhẹ́dí Bùsùlẹ̀ Sàhẹ́dí Bùsùlẹ̀ Àbùdáwò. Níbẹ̀ gbogbo àbíjà kan ó wà nínú Sùlẹ̀ Àbùdáwò náà mú wa. Tọ́ Àbùdáwò níbẹ̀rẹ̀ síra wọn ti sọ fún wa tọ́bí nìkan bá wa èyí tó bàtà máa ń ka síra yìí láàmú rí pé ọ̀wọ́ àwọn abúdá wúdà wàtàkàtà wàtàkàtà àlè. àbúdá wúdà lọ́gbà àwọn ti dàkẹ́ àtàkẹ́ wọn ní tùmà. àbúdá wúdà ti sọ bẹ̀rẹ̀ síra yìí pé tí ìtura ẹ̀sẹ̀ máa fẹ́ mọ kẹ̀kẹ́ láyé yìí gbogbo gbogbo ẹ̀sẹ̀ máa fẹ́ sàlàyé síra ní ìgbésẹ̀ ní ìyẹ́bọ̀rọ̀ kọ̀ọ̀kan

tó eléyìí eléyìí tó tún dákẹ́ lórí ẹ̀ wọ́n tó fi wá jù. torí àwọn akóso mọ̀ndé táwọn bá mú àdéhùn wá àwọn náà sọ pé ọ̀pọ̀ àwọn bá dákẹ́ lórí àdéhùn ẹ̀ táwọn náà bá dákẹ́ àwọn ibi ìlẹ̀ àdéhùn ẹ̀ gbà. Bá dákẹ́ táwọn ibi kò lágbàtà ń tẹ̀ǹtẹ̀ kò lè jẹ́ àdéhùn àdéhùn tẹ̀lé àwọn kọ̀ọ̀rọ̀ ta. torí ẹ̀ ilé ìrọ̀síra ẹ̀ náà wà alhamdulillah. Bákan náà àwọn olùdókòdé lẹ́yìn ọ̀rẹ́ yìí nínú wọn náà gbẹ́gbẹ́ káìkáì ṣẹ̀kọ̀lá gbáàlì àmọ́ wà wọ́n ti fẹ́ra wọn ní sàkéwò sọ́nẹ́ni àbìdáwó sàkéwò sọ́nẹ́ni àbìdáwó ìtẹ́jẹ́ sàkéwò wọn yàtọ̀tọ̀ ìtẹ́jẹ́ sàkéwò yàtọ̀tọ̀ èyí táwọn fẹ́ sàkéwò mi ẹlòmíì náà ń jẹ́ sàkéwò mi èyí táwọn fẹ́ sàkéwò mi ẹlòmíì náà ń jẹ́ sàkéwò mi ìpèsè nǹkan kan ní jíjẹ́ pé ó ní ìṣe pẹ̀lú àgbọ̀yé. Ìpèsè ìjọba rí èèyàn méjì náà àdéhùn tí wọ́n lẹ̀ tí wọ́n lẹ̀ tí àdéhùn yẹn a lè fi torí rẹ̀ fẹ́ bá yìí. ó lè jẹ́ pé bá fún wa yẹ̀ǹjẹ́gbẹ̀ lílẹ̀ ìtàní tó ti kó lè kú bẹ̀ tá a bá yí ọ̀nà ní ìsáàdì tiẹ̀ tó gbà wá tó pẹ̀lú ìlágbára ẹlòmíì sọ pé hasanù lè rẹ̀ yìí ẹlòmíì sọ pé náà bá fún yẹn irú rẹ̀ lè kú pẹ̀lú ọ̀nà míì áyà àdéhùn yẹn bá ìfòyìn ọ̀nà míì àdájọ́ tiẹ̀ lọ́tọ̀ tó gbogbo orúkọ yẹn máa ń ta kì í ṣe pé wọ́n ti rọ láì yẹ nìkan tí ló kọ́ mọ̀ nínú àgbàdo tí ó gbé ń tọ́jú ìgbà ayé ìgbèrè gbà àti lágbájá mọ̀ sí lágbájá gbà. Ṣé tí kálukú ọ̀nà tí kálukú báwò àgbọ̀yé tí kálukú ní ló fi dájọ́. Ẹgbẹ́ tí wọ́n náà bá sì máa ń ṣe àwọn ọ̀rọ̀ kò tí wọ́n kù lẹ́kú sọ pé lágbájá ti sọ pé sọ̀rọ̀ ní sọ̀rọ̀ láti. Wọ́n ní ọ̀rọ̀ ń kíra kí lọ́gbọ́dọ́ tó gbà wá yẹn wọ́n á ní òun náà gbà lágbájá ọ̀ wá gbọ́dá ní lágbájá yẹn lọ́wọ́ ka ìtàn àgbésí ayé lẹ́yìn nínú tó lajọ́ ìjọ tàdé wọ́n sọ pé nínú afá rẹ̀ ní lágbájá ọmọ ìtàlẹ̀ lò alẹ́bí lágbájá tó kún ọ̀dà kọ bàbá rẹ̀ lọ́wọ́ tó lò tẹ̀ náà lókùrọ̀ òtún bí bẹ́ẹ̀ ضعفه gbogbo àjọ kan lọ ara tí ó pàtàkì fún lọ́dọ̀ àwọn ọ̀nà nípa akẹ́kọ̀ọ́ wọ́n lè wọ́n sọ pé ẹni tó wájú lọ sí kù láwọn àdájú àmọ̀ ìyẹ́jú àmọ̀ tẹ̀lítẹ̀lì ọgbọ́dọ̀ ní ìnáyà pẹ̀lú sọ́dán àgbègbàwò. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń kọ síra nípa dẹ́kù sí àgbègbàwò ìnáwó inú rẹ̀ wọ́n ti máa mọ èyí. ìyá máa ń mìíràn yìí láti wá fẹ́ kírísì manuscript kan nínú àwọn manuscript kan àti wájú wá sílẹ̀. ó jẹ́ nípa dẹ́kù àwọn ti àlùfáàbù àwọn àhàdì tí wọ́n mú wá ní báàbù kọ̀ọ̀kan tí wọ́n ti ń tẹ̀lé àlùfáàbù tí wọ́n sọ́nà ìyàwó mi. ọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan ti máa ń lọ pé bọ̀dọ̀ yóò máa hàn sí ọbí tó ń tó gbogbo ẹni tó ń kọ síra ọdún tó ń kọ́ wọ́n sì ní ìdí láti mọ̀ nígbà tó bá fẹ́ gbé lọ́wọ́ tó ti jáde tí nípa wọ́n ti máa ń bẹ̀rẹ̀ ní kankan nígbà tó tó máa rẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ àárí ìtumọ̀ rẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ pẹ̀lú wọ́n ti yẹn kan tó wọ́n ti mú. Àwọn àkókò tí wà wọ́n kọ́ wá rí títí àdìmí yẹn ọ̀rẹ́ ń bá kankan pẹ̀lú kókò yẹn ọ̀sọ̀ ìṣe àbọ̀ àmúhánibẹ̀rẹ̀ máa dà nígbà wa wọ́n ti jẹ́ púpọ̀ sọ̀tún ní àbìdáwó kan pàtàkì òmùgbẹ́ tó bá fẹ́ mọ̀ nípa òfin ṣẹ̀ríà. Lọ sórí àti ìmọ̀ ìṣòwòlélé rahimahullah ta'ala ọ̀nà náà pàtàkì púpọ̀. Ọ̀nà ìṣòwòlélé ọmọ tí o ìmọ̀ ìbùkárí ni. Ilẹ̀ nínú àwọn tíra rẹ̀ yẹn àdìsí tó bá mú wa tó ń bàjọ́ rẹ̀ àdìsí tó ń pàdé àdìsí tó ń hàjẹ́. حديث حسن صحيح حديث غريب لا نعرفه إلا من هذا الوجه الإمام الترمذي لقب حسنة في صحيح البخاري حسن صحيح إذا أما أنه علم المصطلح فليكون في حديث حسن أو حديث صحيح تصبح الإمام الترمذي رحمه الله على خمسة فوق والدواء عليه

حسن صحيح حسن صحيح حكم أو عوض حسن صحيح هو آه، الإمام أحمد تعرف كده شعيب أرناؤوط مع الثانوي على طلب وقت إيه؟ الشيخ أحمد شاكر رحمه الله سجل محدد حقيقي حاسسين وهو الشيخ الألباني òun kọ́kọ́ ti fẹ́ fún mùsùlùmí ìran ahmed láti bẹ̀rẹ̀ dópin ó sì dájọ́ lórí àdéhùn ẹ̀kọ́ kan láti bẹ̀rẹ̀ dópin tíra ìran ti tẹ̀ sí bẹ̀. tó eléyìí ṣáàbì àwọn pé kúrò ní tẹ̀lé ní ọ̀pàtàkì púpọ̀ púpọ̀ ó sì bá mú abẹ yóò sì dájọ́ lé lórí. ẹ̀sọ́ mi tẹ̀lé ní ní tẹ̀lé sí wa. ẹ̀sọ́ mi tẹ̀lé ní ti tẹ̀lé ní kíra yìí làwọn olùmọ̀ ti tẹ̀lé ní wọn ti ti fẹ́ ẹ̀yàpá tó ti bẹ́ẹ̀. àti ti bẹ́ẹ̀ ni wọn olùmọ̀ ti ti fẹ́. ó sì nínú àwọn àdéhùn mẹ́rin sábẹ́ nù bá. ẹni àdéhìí wípé àlẹ́kùn àlùfáàlẹ̀ sọ̀rọ̀ náà wà ní ìwọ̀sẹ̀lẹ̀ ọ̀kì ìrún bòrò àti áfù àìṣẹ́ àti mọ́tòrì lẹ́yìn jẹ́ kókó lẹ́yìn jẹ́ kókó kókó lẹ́yìn jẹ́ pé ọkọ̀ kánà. wọ́n láwọn olùmọ̀ ti ṣiṣẹ́ wípé káàkiri wàá pa àwọn àrùn yẹn pọ̀ láì ti sábàbí àwọn olùmọ̀ láti ìgbà àkọ́lẹ̀ sọ̀rọ̀ bí ọ̀la àbáyọ̀ tó sọ ibi láì jẹ́ pẹ̀tù lọ àmì ni wípé ní ìṣiṣẹ́ ìtẹ́lẹ̀ àdéhùn ìgbòdò rọ̀. Sọ́wọ́ sọ́dí sọ́nà tó gbogbo láì ní sọ́ọ̀dí sọ́nà bí ètò ìgbé sọ́nà. Ìlú ìṣẹ́ yọ àwọn àpò ni àwọn aláṣẹ́gbà àwọn ṣíà lólókè àwọn ṣíà lọ́dọ̀ sí wọn tí ó ti máa ń pa bóòlù àti áfíríkà tí wọ́n bá kírun dànù tí wọ́n bá ní ìrùn kí wọ́n kírun wọ́n kírun àwọn tí wọ́n bá kírun wọ́n kí bóòlù àti áfíríkà ọ̀bí la tẹ̀lẹ̀ mọ́tò àti iṣẹ́ ẹ̀kọ́ ọ̀bí la tẹ̀lẹ̀ ọmọ òbí lè ti fẹ́ ẹ̀lẹ́mọ̀mù sẹ́mi lè sọ bẹ́ẹ̀ ọkàn nínú ẹ̀jìnlẹ̀ ọkàn máa tán ara rẹ̀ ẹ̀rọ ìṣúra gbígbà àkọ́nà àdàbí sọ̀rọ̀ àìsọ́lá wọ́n kí nínú àjọ áfẹ́ bí àtàbà kí wọ́n kọ́ àlọ́ ìdẹ́bí ààrùn ti bá wò káàkiri ra àmì tàbí gbé jáde. wọ́n ní ẹ̀kọ́ ìṣiṣẹ́ tí mo ti tí mo sọ̀rọ̀ àwọn

ó lè ti ṣiṣẹ́ pẹ̀lú tó fi ṣiṣẹ́ ṣiṣẹ́ pẹ̀lú tó fi ṣiṣẹ́. Sọ́yà àyẹ̀wọ̀n sọ̀rọ̀ bí wàá fún àwọn àwòkẹ́ rárá àgbà nínú ìmọ̀ nípa àìlà yìí nínú ìmọ̀ nípa bá àti tí mọ̀ káàdì tí wàá bàáyì lórí ẹni parí síra wọn wọ́n tẹ àbàkà fún àìlà yìí ní ìmọ̀ mẹ́tẹ̀rẹ̀mẹ́dì yẹn ní pọ́ùn náà tí ìmọ̀ mẹ́tẹ̀rẹ̀mẹ́dì ti sàlàyé fún apá àmọ̀ àmọ̀ káàdì tí wàá yìí fún àdìpàáyì. Ọ̀bẹ ní parí sọ́nà àtẹ̀rẹ̀mẹ́dì الإمام النسائي رحمه الله تعالى أربع nínú olùrọ̀ nípa hadith àwọn bàbá tó wà ní ẹ̀rọ agbọ́dọ̀ ka àwọn bàbá wa kú o agbọ́dọ̀ kọ́ àwọn bàbá wa lé o ṣé máa kọ́ àwọn bàbá wa lé ẹ̀sìn àwọn rẹ̀ àwọn olùmọ̀ wa ṣé àmọ́ ẹ̀kọ́ àwọn olùmọ̀ wa sọ pé àwọn rẹ̀ àwọn tá a èyí ti kí wọ́n máa sara rẹ̀ jẹ tí wọ́n fà fọ́jú sí olórí tí ó fà afọ́jú sí àtiwájú tẹ̀mọ́ tó mọ́ ọ̀rọ̀ kókò yìí nítorí délé àwọn bàbá ti wà ní kúlẹ̀ ìkà àbáyé فجئني بمثلهم إلى جماعتنا يا جرير المجامع قال بعد وان قراني وداود jáwò kò sì já sí pàdé sí stadium tí ọba nírú àwọn bàbá pàtàkì báyìí jáwò káwò síra. àlìmọ́bù nàìjíríà ìka àgbà nínú olùmọ̀ nípa àdé. ní àlè ọ̀pọ̀ jù nínú àwọn àkéèsì tó ń dẹnu síra rẹ̀ ọ̀sábà ti bàárí fún dẹ. ọ̀sábà ti bàárí fún dẹ. alimami nàìjíríà yẹn rahimahullah ta'ala. ìjọba ti ọ̀nà síra rẹ̀ látẹ̀wé àwọn aṣíwájú wa ti wàhálà. wọn láì wọn jìyà nítorí ẹ̀sìn wọn ti wàhálà nítorí ẹ̀sìn náà. ẹ̀ka owó tó ti kó àwọn tọ́pìkì tọ́pìkì tọ́pìkì tọ́pìkì fáwọn àdéhùn ẹ̀yọ́ tó kíra àti ẹ̀ náà bẹ ó ti kẹ́kọ̀ọ́ náà ọ̀kan nínú àwọn afá India alhafiz sèǹdí àwọn ti kẹ́kọ̀ọ́ wọ́n ti ṣẹ́rù rẹ̀ àlùmọ́ kò yóò pé àwọn náà ti ṣẹ́rù rẹ̀ bọ̀ ájíà ájíà kọ́mẹ́ntì kọ́mẹ́ntì tó ti ṣe wọ́n ti fún kíra àti ẹ̀ ti ṣẹ́rù kọ̀ọ̀kan ó ti wá ti ṣe láìpẹ́ àríkíra kọ̀ọ̀kan ní mẹ́tíkà tọkàn nínú àwọn afá mẹ́tíkà tó jẹ́ pé kí ilẹ̀ tiẹ̀ náà ti ń di àárín ó ti ṣẹ́rù fún ní ìdílé rẹ̀ والحمد لله الإمام ابن ماجه رحمه الله ابن ماجه ماجة àwọn tí a bá ti fẹ́ bí ó di máa jẹ́ àgbà nínú olùmọ̀ nípa àdé. àwọn tíra tí wọn náà wọn pè ní kíni àwọn àdéhùn kan wà ń bẹ tó lé báyìí àwọn báyìí kò pọ̀ jù nínú ìbínú máa já yàtọ̀ sí àwọn tí mẹ́ta yìí oṣù mọ́tò láti rẹ̀ lọ́kàn làwọn kan fi ní kílómítà tó wọ́n pa àmárì káfí tẹ́lẹ̀ kẹ́lẹ̀ àbí òyìnbá lọ́yẹ àbí òyìnbá owó lónà bó ṣe bá wọn wọ́n pa àti máa márì pa fún àwọn àwọn ọ̀gá ara kìí tàbí kìnìkan lọ́wọ́ àmì kìí tàbí ilé tí màmá lè bá ti ma máa wà àdéhùn wa tó bá ti máa wà àdéhùn wa ló sọ ní títọ̀. كنت الأصل عندنا الحكم عندنا lọ́wọ́ máa sọ àwọn àdájọ́ táwọn ń lò táwọn fi ń ní Nàìjíríà àti fi ń ṣẹlẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ لن يعاديك النبي محمد صلى الله عليه وسلم لن يعاديك هو المتوقع في هو مالك تؤسي رواية على غير الحديث صدق بلغني بلغني أن الرسول صلى الله عليه وسلم وصف من نبي النبي كان صفوان يعني الإمام مالك كان نبي إيه، حقيقة كريم هذه متى هذه متى بعد هي متى النافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم عن مالك النافع عن ابن عمر

àwọn àdìsàn tó agbọ́nà náà máàlì àwọn àkọ́kọ́ àjàlè ìdùnnú àwọn àna tó gbọ́ ilé ìdùnnú ìmáàmù máàlì ọ̀nà àkàlàkùnrin náà bẹ̀ ọmọ ẹrú ibn Umar láti ọ̀dọ̀ ibn Umar láti ọ̀dọ̀ anábẹ̀ Muhammad sọlọ́wọ́ àlùfẹ́lẹ̀ ilé náà ń pè ní àkọ́kọ́ àjàlè wọ́n ti ń pè ní sẹ̀ǹtẹ̀lẹ̀ tó ń dàrí yá.

nípa Sahih al-Bukhari nítorí nítorí pé Sahih al-Bukhari nínú Bukhari náà àwọn náà mú àwọn ọ̀rọ̀ wá tó ti pé wọn ò sẹ́ni tó sọ fáwọn títí òbí dọ́dọ̀ tàbí wọn ò sẹ́ni tó sọ fáwọn títí òbí dọ́dọ̀ àmẹ́bí sọ̀rọ̀ náà wà lè lọ́sẹ̀lẹ̀ àwọn ọ̀sán tó fi ń bọ̀ nínú àtẹ́lù Bukhari náà wọ́n pè ní tàbí máa àlàkọ̀ọ́ Bukhari bí ẹ fẹ́ sọ pé Sahih Bukhari náà tó ṣe Sahih ni torí pé àwọn àlàkọ̀ ti wà ń bẹ̀ ọ̀rọ̀ tó ti sálọ̀ náà bẹ̀. قال النبي صلى الله عليه وسلم تعالوا صفوا قال النبي صلى الله lórí rẹ̀ alhamdu ibn hajar wa kọsí ra kankan pẹ̀lú kíni yàgbẹ̀lẹ́ ọ̀tí àlè mo fi sí buhari tó rọrùn ìjà pàdé ààfẹ̀yìn tọ́kọ fún buhari. ìṣùgbọ́n alhamdu ibn abdulbar ọlọ́run kọ́kọ́ ṣe é fún wa pa. gbogbo àdéhùn tí máa ń bọ̀ fẹ́ni tọ́kọ fún ìjà pẹ̀lú wa nínú síra rẹ̀ àti yìí. ó ní mẹ́rin péré ni wọ́n wá tẹ̀lé mẹ́rin péré ni mẹ́rin tọ́kọ fún máa lè nínú gbogbo àwọn àdéhùn tí máa ń bọ̀ fẹ́ni tí sọ fún un. على كل حال ثاني يعني ما حديث الجزيري في موضوع الاتباس ما حديث يوم الفقه هذا يعني شبا ما حديث يوم فكي تودع فكي تستمع فعنك وفكي تودي حديث تودي بمو فقه بلا دليل العجبي ثمرة بلا أصل بلا شجرة tí kì tí ò lẹ́yìn ó jẹ́ bí èso ọ̀rọ̀ tí ẹ̀ tí ọ̀rọ̀ tí ẹ̀ lẹ́dá tó dé. إذا قيل لفرد ضعيف فاعلم أنه قد جمع بين الحسنيين وأنه يقول ما الجنان يقع في شريعة ولا قلت الدين كم يجي أتاري أتاري أخيرا كان قيسري إيراني فلسفاني إيراني أمام أقول إيراني إليه نقول فقه قالوا títí gbogbo ẹni tí ọmọ àdé ọmọ tó pè wá. Yíyí ti gbogbo ẹni tó ọmọ tó kàn lọ́mọ àdé. Ọmọ ìkéré kọ̀ọ̀kan náà tó pa méjèèjì kọ̀ọ̀kan náà. Àwọn ìṣòro wà àti náà ti yẹn yọ̀rọ̀ wọn ni ó gba ha gẹ́gẹ́ tó kàn ọ̀rọ̀ ìrọ̀pàpẹ́. Báwọn bẹ́ẹ̀ ń lọ ẹni sọ́run. títí nǹkan táwọn òsì jẹ́ni tó lágbọ̀ yìí ìjìnlẹ̀ nípa ẹ̀sìn àti ti wà lórí àyà ìsáni wà lórí bọ́pẹ̀ tí ti tẹ́jú nípa wọn. ẹ̀sìn yìí ọgbọ́n mi tẹ́jú nípa wọn. táwọn bá wá ẹ̀rí náà gbé sẹ́nu àbíkì náà pa sọ́lá ẹ̀dẹ̀ àgbọ̀ àbíkì náà pa káràkátà ẹ̀dẹ̀ àgbọ̀ ti pa tán sẹ́nu ọ̀dà bọ́ọ̀ bọ́ọ̀ dákẹ́dákẹ́ àbíkì ti كحامل فقه إلى من هو أفقه منه lẹ́yìn tó bá àdúrà ló ṣe ṣe kéèyàn gbé ọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ ni tó gbọ́ ìlú yàrá. tó ẹyẹ ìlú náà kò lè kọ́ yọ ìtọ́kẹ́ òfin sí i. ẹjọ́ náà wá ń tẹ eré fún yóò fún láàbọ̀ yìí tó ṣe lè nílẹ̀. torí ẹ̀ ká gbọ́dọ̀ nìgílẹ́tì àgbè. tí ẹ bá ti gbọ́dọ̀ nìgílẹ́tì sọ̀tọ̀. ọ̀gbọ́n wa ti ṣe é. ó yẹ ká ti lọ́ọ́ àbí tó kò lọ́jọ́ àjẹ́ àdé àti bí àdé ṣùgbọ́n tó gbogbo àwọn ọ̀pẹ ìjọba القرآن والحديث النبي القرآن على alákọ̀ọ́lẹ̀ àti àwọn ọ̀rọ̀ amẹ́kọ̀ọ́ Muhammad sọ̀rọ̀ máa ń kálẹ̀ àwọn ni wọ́n ti dẹ́kọ̀. ẹ̀rí ìlú ìgbà àgbọ̀ yìí ìlú àgbọ̀ yìí ló bí ẹ̀rí. ẹni tí bá fẹ́ jẹ alápòyé nínú ẹ̀sìn alápòyé tó kéye tó mú lọ́dọ̀ ẹ̀ẹ́dẹ́ náà ẹ̀ẹ́dẹ́ là tó náà fáwọn ẹ̀rí nínú ìkìdárí àmì ọ̀sẹ̀ yóò mo dúdú ìlú àná ìdá bọ̀sẹ̀ àti sọ̀rọ̀ gbúdà ẹni wọn ọmọ lórí kọ́sọ̀mọ̀ mọ́kun wá sọ́mọ mọ́kun wá sọ́mọ mọ́kun wá láìpẹ́ rè kéèké sun yàn ká. àmọ́ gẹ́gẹ́ bí ti gẹ́gẹ́ àwọn tí wàá náà rí mi tí wọ́n ń ta ìgbéyà tí wọ́n ń ta àṣemáwí tí wọ́n ń ta àkùbọ̀rí tí wọ́n ń ta rìgálà àbí bàbá ń bárí rẹ̀ tí wọ́n ń ta mọ̀tọ́pọ̀ kàlẹ́ òní kéèké sọ mọ̀tọ́pọ̀ kàlẹ́ òní kéèké sọ kò tó lè bẹ́ẹ̀ ni ayé kankan bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ fi pé èyí kan mú títí wa rẹ̀ alabaalu alabaalu zọkìyà àwọn gbọ́dọ̀ ní pé pé kò lè yéèyàn tààràtà láì jẹ́ kọ́kọ́lọ́ làbẹ̀ wọ́n pè ní alabaalu wọ́n lè títí òkè àlẹ́ lè حرف الجر حرف الجر حرف الجر هل يجر مثله أو بك مسجد قمر أو بك مسجد أي أو بمثل مسجد أو بك مسجد أو بمثل مسجد شنو بدأت الصلاة في أو بمثل مسجد ẹ̀ máa láàgùn orí kan lọ́sẹ̀ sí. Àwọn tẹ bá jókòó láti wákàtí mẹ́ta tẹ bá rí láì méjì tù ú àwọn ìdúpẹ́ bọ́lọ̀. Ẹ ń jù wá láwa dòmìnà. Eléyìí, a ń gbé ìdílé ìtura. Àkọ́kọ́ ń tẹ́tí la fún títí fún gbogbo ẹ̀yí tí wọ́n ń jẹ́. Wọ́n mọ ẹ̀jẹ̀ àdínlà ìlú ìyàwó ọ̀pọ̀lọ́lá nígbà tí wọ́n ti mẹ́rin jìnnà sí ìjọba ọ̀tà. Àwọn àgbọ̀gá kìíní kan lápẹ̀jù ṣígbé ànàbáṣu lápẹ̀jù ọ̀pá oyè ní nàbáṣu sí áàkì ọ̀wọ́ ẹni tó lọ wú tààrí kò ní fẹ́ di aṣọ àrò òkú. Kí ló dé? Lé ànàwó. أخذ المال أخذ مالا محترما من حرز مثله خفية فتقطع يده وخلقه الزائق ربما أمني نهاية بتاما سيدي الحمازي تقول أنا أبعدوك في سيدي مزاعدة نور فيما إذا هذا بباسي بجيبتها وياه ó gbẹ̀yìn máa jí ni nítorí ilé àjọ rẹ̀ lẹ́bàá tí máa ń gbé àgbèrè mi. ti sọ báyìí wọ́n mọ̀ pé ìyá ẹ̀kọ́ lè jẹ́ ẹni òun náà fẹ́ mú aṣọ òkú láyé rẹ̀ wà á yọ káwọ́ wa mi tẹ́lẹ̀ láti di lọ. wọ́n lè tún rò pé no wà àrètẹ́lẹ̀ yẹn ló lè. ikọ́ aṣọ tó ń di sókù lára jẹ́nẹ́rálì yóò di lẹ́lẹ̀ náà. nígbà tí kì í sowó náà torí pé kí ni ẹ ó ti lọ fúnra rẹ̀ wà láti gani táwọn máa rà lọ́wọ́ ẹ̀ pé wọ́n máa lò bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó wọ́n ti kọ́kọ́ lọ ní ìwọ náà ó gbèrè ìwọ náà gbọ́ ìwọ náà gbọ́ àwọn tó máa ní kọ́ọ̀rọ̀ dáadáa السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. olùkùnrin àti olùbìnrin ẹ̀kí wọn lọ́ọ́ dànù. ẹ̀sẹ̀ tó ń kéwù àti àjẹmú sì ní fún wọn látọ̀dọ̀ ọlọ́ ọlọ́run bá ń kọ́ àdé obìnrin àti ọlọ́gbọ́n sì. wọ́n ní tẹ́sí gbé ní sẹ́mi ìdí kọ́kọ́ lọ́kàn. ẹnìkan àgbà káyà ń gbà sọ ọgbà dùn. <laughs> eléyẹn wọ́n fi hàn pé ẹgbẹ́ wọn pé títí tiẹ̀ ẹ ọ̀pọ̀lọ́ náà ni bàbá àgbà wọ́n náà sọ pé bàbá tó rọ̀ báyìí kọ́. ìlọ́wọ́ ti pọ̀ òní wọ́n pè ní fanfàlà. fanfàlà òní pé pẹ̀lú nkọ́ọ́lù ọ̀nà sẹ́yìn bá sọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ àyè. sẹ́yìn bá gba àwọn olùgbà yẹn nígbà tí ìdìbò àwọn máa ń gbé gbogbo ẹ̀rí ó ti jẹ́ gbogbo tó ń ní ìtumọ̀ tọ̀tọ̀ ní jẹ́ta náà fáàbù ọ̀nà tí ò ní ìtumọ̀ káwọn ìlọ́sọ̀ máa sọ tó rọ́pọ̀ sọ̀rọ̀. Náà, ó ti jẹ́ báyẹn, tí wọ́n kọ́ Unlike ẹ̀kọ́lẹ́ máa lọ́mọ ìyẹ̀kún káàní. Sọ gbogbo Ẹgbẹ́ náà ní ilé yẹn wà á fi gbọ́ alájà ìjìlá lórí alájà kàkà. Bọ̀dọ́ ní ìlú kọ́kọ́kọ́rọ̀ sọ ànábì sọ kọlọ́mọ àlùfẹ́lẹ́ ọ̀dọ̀ ajára tó ti lápá rè. Ṣàjẹ̀ sábà án lá àfùlà. Ó ṣe ní ti tẹ̀lé ti dábọ̀ sọ́nà kí ètò náà á ti wájú ọpọlọ rárá. Tọ́ ìdẹ́sílẹ̀ ìbáyé wa, bẹ́ẹ̀ ni ti jẹ́ fún àwọn tí wàá مذهب الحنابلة سبحان الله تو كابو بوسيرا فاد نتا نتا نجي نتا قول فان بعد غيره تو بوسيرا قال الله تعالى قال رسول صلى الله عليه وسلم سبحان الله كيف بيسيرا مثلا عن للشيرازي رحمه الله ويسي هم النووي فتشروا على المجموع فمن ذا كم قال الله قال رسوله ومن العقل وهكذا قالوا الخولي لابن قدامة لنا حنابلة سبحان الله قد ما يجي وقال الله قال رسوله قال الله قال رسوله تري يعني أعطاك وقت سلطان العلماء على عند ابن عبد السلام ولم اطمأنت نفسي إلى الفتوى أطلقت ليس نبخة من المغني ونبخة من المحلى فهو قال ذات ما في الدعوة كان في رام كان في رام محلى ابن حي أيوة. ولا مختصر أخضر ولا عشماوي ولا عزية فضلا عن الرسالة وأنت مخفي الألام

nítorí tèmi tó ń kó mọ fẹ́ mà tó wà lọ síra wọ́n yìí tó péye nípa àdé. ìgbésẹ̀ wọ́n tún kọ́ nípa ẹ̀kọ́ nípa ètò náà. Ìgbésẹ̀ ti mọ́rù àwọn ẹ̀kọ́ ìwọ̀n pẹ̀lú pẹ̀lú àlàdé alábọ̀yé nípa àlàdé. Wọ́n ti lè pẹ̀lú tọ́kùnkùn sùnà alábọ̀yé nípa sùnà lẹ́yìn sọ̀rọ̀ àìsẹ́lẹ̀ ẹ̀sìn ọ̀fẹ́ sùnà náà ni ọ̀rọ̀ ànábì tàbí sẹ́dá ànábì ṣe tàbí tí wọ́n ṣe dá ànábì ìkọ̀dà. Pẹ̀lú ìwọ̀n pẹ̀lú tọ́kùnkùn sùnà. Ilé ẹ̀dọ́ kò dí sọ́bjẹ́tì dáńtọ̀ tí kò súnà lọ òun kò di ẹ̀bẹ́ ẹ̀ ṣùgbọ́n tí kò súnà ti wà títẹ́ iná ló fà ní àfa ìsọ pé àfọn wọn wá kọ́ nípa àwọn jẹjẹ náà àṣà àwọn jẹjẹ mọ́kù àwọn ìsọ pé àlọ́ àlọ́ gẹ́gẹ́ bí tíra àwọn jẹjọ àlàáfíà ṣùgbọ́n àwọn jẹjọ àlàáfíà àti àti àlàáfíà ìlẹ̀kọ̀dà sí àwọn kọ́ ni nípa àwọn àdéhùn tó dá lórí òfin nínú Buhari àti Muslim nìkan. ṣùgbọ́n alhamdulilayi ní àjà àwọn kàfẹ́ tí wọ́n ti di ọ̀dà láti òfin ṣùgbọ́n kì í ṣe nínú Buhari àti Muslim nìkan nínú àwọn fẹ́ra méjèèjì àti àwọn fẹ́ra mi. Tòtòrí lèlè àbúkátà láti mọ irú àwọn nǹkan wọ̀nyí ká mọ àwọn àdéhùn tó ti ọmọ òfin torí ọ̀nà àtijọ́ olùmọ̀ọ́lẹ́ ilé tó ti jẹ́ pé náà lọ́kọ̀ hàn àwọn àyà kẹjẹ lópin nìkan á rí káwọn olùmọ̀ wa wọ́n yí lọ́sọ̀tọ̀ wọ́n ti tẹ̀sí wọn lọ́sọ̀ torí rẹ̀ ni wọ́n ti ń pàṣẹ láwọn síra tó àmọ̀ sí kí ni tàfàtì wọn àyà ti àṣà àwọn tẹ̀sí rẹ̀ ti àyà tó dá lórí òfin nìkan ẹni tó bá fẹ́ jáwọ́ òfin lọ ṣẹ̀ríà wàá mọ̀ nípa àwọn àyà tó jẹ mọ́ òfin. ilé rẹ̀ ni al-Imam Ibn al iná ti kọ́ sílà kankan àtọ́kẹ́ ní kíni àdáàbò ìkọ̀rọ̀ ààrẹ. Ìgbọ́n àwọn bí yẹn àwọn làáfà àlùkòkòkì táwọn kọ àlùjáàmẹ́ lé àyájú lé àkíyàmẹ́ ìkọ̀rọ̀ ààrẹ. Àlùjáàmẹ́ lé àkíyàmẹ́ ìkọ̀rọ̀ ààrẹ. Bẹ̀sẹ̀rẹ̀ tí wọ́n. Ṣùgbọ́n àfà àti wọn àwọn kọ àyájú làákàmẹ́ kẹrin. Síwájú àlùmọ́nì ìlú àrọ̀bí àlùmọ́nì ìlú àkọ́kọ́ wọ́n kọ àkíyàmẹ́ ìkọ̀rọ̀ ààrẹ الإمام الجصاص الرازي الجصاص الحنفي أو لا تستطيع تقوى أحكام القرآن أحكام القرآن سبحان الله قال كوكا أحكام القرآن وقال كوكي في مدعبه الإمام الشافعي ما دعوه أحكام القرآن أو لا تستطيع باوة تيسكو في مدعبه في الوسط

tó ká tó wọn ara rẹ̀ gbẹ̀yìn gbẹ̀yìn gẹ́gẹ́ bí àsọ̀bọ́ ní àwọn náà tó kọ́ àkíyàmù kọ́ránà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn wọ́n làwọn àdé ìjọba àwọn àdé ti rí yẹn náà wọ́n kọ́ àwọn àdé ìlàkà kẹ́rì ìgbòkùnrán ṣẹlẹ̀ bí ọ̀mdẹ ìlàkà àti ìgbòkùnrán àti ìgbòkùnrán ìṣòro ní ìṣòro ìṣẹ̀lá sí هو شعور يسمونه الإلمان في إسماعيل الأنصاري وقدمها عطائي في شوف لنا شروحهم مين هكذا عارف في عمدة الأحكام أنه الله يجي يعني شرحه ابن دقيق العيد رحمه الله أحكام الأحكام يجي في آه، الحافظ الصنعاني في تفاصيل الثلاث الحافظ الشيطاني الشوكاني أو أصواتي صوتي تعليق حاشية على إحكام الأحكام صوتي العقدة هكذا أو شروع في الأسماء يعني تيسير العلام البسام بدل الله شراكه لي من شراكة فتحي تلاوه قلت تلاوه هو جنس السيارة فقهاء wọ́n fi ń tẹ̀lé ọ̀nà ni wọ́n gbà fi ń tẹ̀lé tí owó lè tọ́ka jù nínú ìjọ ilé ìfẹ́ àgbàlẹ̀ lórí. Àbí ọlọ́run bá wa ìlú àwọn orúkọ rẹ̀ ti ga jù àti àwọn òye rẹ̀ ti ga jù kó ràn wá lọ mọ́ sọ̀rọ̀ ní àgbọ̀ ètò péye nílẹ̀ ẹ̀sìn wa. Ràn wá lọ lórí àti lè máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn kẹta ń gbọ́ yìí nílẹ̀ ẹ̀sìn wa. Ó sì àwọn kẹta máa ń gbọ́ ní àwíjàre fún alọ́lá òkè yánà kí wọ́n ti sí ní ìbàlẹ̀ ìjọ fún wa. Subhanallah wa bihamdihi. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you. jẹ́ iná máa tètè ọ̀dà wọn nítorí ẹkọ́nọ́mì orílẹ̀ nàìjíríà nígbà mọ́ ó sì ń kọ́lẹ̀ ní kíkì. alhamdulillah wọ́n ti lè mọ̀ láti fẹ́ fún ọ̀dáyìn tó láti mọ̀ púpọ̀ dà ọ̀nà ìdórí tán kọ̀rọ́nà rẹ̀ ọ̀rọ̀kùnrin àárín ẹ̀rọ nàìjíríà àgbọ̀dọ̀ àlè tó ní àwáwí àbí àwíjàre láti máa ṣe sọ́nà ọba kò fẹ́. ọlọ́wọ́ bá ní àwọn ẹni tí wọ́n ti fẹ́ ilé ìrìbá ẹni tó fẹ́ lẹ́yìn ẹni tó ta kọ̀wé ẹni tó gbà ẹni tó fún yẹn ní ìrìbá ọlọ́wọ́ bá ń làánà rẹ̀. sọ wá dà ọ̀rọ̀ ìfìsọ́lù dáàjẹ́ àwọn owó làánà àti ìfìsọ́lù ìfìsọ́lù gé ìfọ̀ fún wa ìfìsọ́lù ìfìsọ́lù fún wa tí ẹni tí wọ́n yà wá wí tó fẹ́ ti fẹ́ níbi tí ọ̀dà yẹn ọmọọba tí kò dé ikú bá dé wá bá ń bẹ̀ nǹkan ó sì à ń ń sọ sí ìlú bá àwọn àǹtá àjọ àní mú lọ nìkan náà. wọ́n ti jọ báwọn kan lọ́jà làálì báwọn ó sì jọ àwọn ọ̀gá. ó torí délé ẹjọ́ apá ọ̀rọ̀ náà bá wọn ẹtí ilẹ̀ ìjọba ìjọba ọlọ́run àwọn òṣèré ọlọ́run àkókò wa. wọ́n ní wo ni sísá fún obìnrin ìbẹ̀rẹ̀ lẹ́yìn pátápátá ni àbí iwájú lọ́dọ̀ wọn àti pé ṣé ẹ̀gbẹ́ ni tí a pọ̀ sí ni àbí ní àárín. ọ̀pọ̀ ìbẹ̀rẹ̀ náà ó lè borí sísá fún obìnrin ìbẹ̀rẹ̀ lẹ́yìn ilẹ̀ àríwájú lápò ọ̀sán ẹ̀bí àárín. ìsí àtẹ̀lẹ́ àárín obìnrin àtọkùnrin àtàwọn àwọn àbíkà láti bí èyí tó ti sọ wípé èyí tó lọ́lá jù nínú sáfù obìnrin ẹni ti bẹ̀rẹ̀. èyí tó ti borí jù nínú sáfù wọn ni tiwájú ìyàtọ̀ kan. èyí tó ti ẹ̀sìn tẹ́lẹ̀ táwọn obìnrin ọ̀bà ti sáfù àtẹ̀yìn wọn ti bẹ̀rẹ̀. wọ́n ti sáfù tẹ̀yìn bá pé wọ́n ti bẹ̀rẹ̀ ní tiwájú ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ní tiwájú ẹ̀. ilé ìyẹn jẹ́ bẹ́ẹ̀ nígbà tó bá ṣe wípé kò sí kò sóògìrì láàrin wọn táwọn ọ̀nà tó wà láàrin táwọn ọkùnrin wa àwọn olùmọ̀ ní dájúdájú sáfà àkọ́kọ́ tí wọn náà lọ lọ́la jù òṣùgbọ́n ìdí ti bẹ̀rẹ̀ ti lọ́la jù ní pé nígbà tí ti sí gbàgbá láàrin wọn sọ́kùn ètò jìnnà ló وقف الإيمان حديث وثق الإيمان قال إخواننا حديث أنس بن مالك رضي الله عنه إذا على سيدنا النبي صلى الله عليه وسلم إجا عن جسم ما لا تدونا لا تدرسه إليه يرسل عليكم السلام نعم lẹ́yìn àwọn tó máa ń bèèrè pé ọwọ́ ìṣàkóso owó ti bẹ̀ ó ṣàkóso stop láti máa fọwọ́ sí báńkì. alhamdulilayi ẹni tó bá pé kọ̀ọ̀tọ̀ ká ti tẹ́lẹ̀ nínú mu àfọwọ́ bẹ̀. gbígbà ohun aláàbò fowó síbẹ̀ látàrí kíláàsì kò lè sọ títí tẹ́lẹ̀ lẹ́tọ̀ọ́. kò sí kíláàsì kan tó lè mú àti tẹ́lẹ̀ èyí tí wọn wọn. ṣùgbọ́n tó bá tẹ̀lé pé ìròyìn tó tẹ̀lé ọ̀dẹ́rù òbúrúkọ kó sílẹ̀ nítorí kẹ́mi rẹ̀ ṣùgbọ́n tí ìdílé wọn rẹ̀ kí haramu haramu ní báńkì ọgbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ kí wọ́n máa dunnú. bákan náà tí a á rí i pé kò fẹ́ tí ò fún ẹ láti lọ sí sẹ́ńdẹ̀ tí láì ló mọ ọ̀nà owó rẹ̀ ọ̀wá tí láti kò lè mọ sí sẹ́ńdẹ̀ tí gbogbo ọ̀nà bá dé pátá gbà gẹ́gẹ́ ti báńkì nìkan tó kù lérò sí ọ̀gbọ̀nà sí sẹ́ńdẹ̀ ọlọ́run ó ti máa sọ fún òfin sí sẹ́ńdẹ̀ tó jẹ́ àlàyé ọ̀yẹ̀dà náà. الحديث الصحيح الحديث الحسن الحديث الضعيف وليس من أكثرين من وليس مقدار ثابت نفسه أن هنا خلطنا وليس حسن خلطنا وليس ضعيف خلطنا وليس ضعيف لا ترجح من أنا خلطنا lè kúkúrú tó lọ́rẹ́ àbí ìpìlẹ̀ wà pàṣẹ ní gbogbo rẹ̀. ọ̀nà tó gbà wá ọ̀nà ọlọ́pàá mẹ́rin ọ̀nà tó gbà wá dá ọ̀pá rẹ̀. سمعني يعني حديث صحيح نعم حديث سنة صحيح البخاري صحيح مسلم يعني لكن no objection لو أنا توبعه حديث الحسن wọ́n là ní ìgbésẹ̀ ẹgbẹ́ ó kù díẹ̀ kò lè pàṣẹ. ṣùgbọ́n àwọn ẹni fẹ́ gbà wá wọn fáwọn nínú mẹ́ta mission láti rẹ̀ bí ìgbà fẹ́ gbà pàṣẹ lọ tó wọ́n rí pé òun náà mọ́ọ̀bù fún làákín àbí ọ̀pọ̀ láti rẹ̀. wọ́n lọ sáà nǹkan ó máa ń pọ̀ nǹkan dáadáa ṣùgbọ́n kò ní gẹ́gẹ́ èdè wọ̀ sí pé ǹjọ́ hàyẹ̀ ó lè ṣe wọ́n pẹ̀lú wáò ìgbàjọba jíjẹ rẹ̀ ó lè jẹ pẹ̀lú pàò wà dáadáa ọ̀wà lọ lọ́wọ́ bá ní ta dáadáa lọba lọ ọ̀wà lọ àti lọba lọ ẹ̀yọ́ kò sáré àti ìwọ́n bá lọ rẹ̀. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ló ti yóò wá òun nke ọjà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́gbà òkúra wà Àti ẹni wà mẹ́ kó sáyẹ́sì tó ń tó gbà wá tó ti gbàgbé wọn. Wọ́n wá ń sáyẹ́sì à àdéhùn máa ń sáwọn tó ti gbàgbé síbẹ̀. Ìgbà àdéhùn wọn kọ wọn ní ìgbà wọn ní ìgbà. Ó ní lágbájá lọ́kọ̀ fún mi. A sì mú oríṣi ìgbésí ayé wọn. A rí i pé lágbájá ìlú ti gbé gbójú ọ̀. Nínú sáré ìlú ti bá lọ torí ọ̀rọ̀ sàárè kò báyìí. ọ̀gá àdúgbò bẹ̀rẹ̀ lórí ìlú ti gbà tó ń gbà lọ́jọ́ tó ti kú yẹn. àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ lórí ìlú torí káàdì òfin tó bá dápọ̀ rẹ̀ àbí ìlú tó kú lọ nù. àbí ìlú wa bẹ́ẹ̀ ni kọ́ta ọmọ sáré ẹ̀ ti káyọ̀ sí orí ẹ̀ náà pọ̀ ilé tí ẹ̀ bá mọ ìmọ̀ nípa mùkọ́là ó ló ti ẹjọ́ pààrọ̀ pọ̀. láyé tí máa ń ṣẹlẹ̀ náà nìkan lágbègbè ìwọ̀ lọ́dọ̀ bíbí ní ẹgbẹ́ tí ó ti bẹ̀ gbọ́ lọ́dọ̀ ẹni tó gbọ́ lọ́dọ̀ ẹni tó gbọ́ lójú ti sọ lọ́gbọ́n ẹnu rẹ̀ ọ̀hún ni ti sọ fún wa ẹni mélòó. Ẹgbẹ́ ìlànà pẹ̀lú tẹ̀lé ọ̀sẹ̀ tó sọ fún ọ tó wọ́n sọ fún ọ tó wọ́n sọ wípé ìjọba á ní bí ti bá wa sọ̀rọ̀ ẹ̀yin ní bíbá òun àbẹ́ èyí ṣe wọ́n náà bẹ̀rẹ̀ sí ìwé tó ń bọ̀ òun nínú mélòó ìtumọ̀ ìpèsè tó yẹ ilé yẹn ni wọ́n pè ní sẹ́ńtìlì. Bí ìmọ̀ ti mú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá sáré tó kọ̀ gbá wá dára, á sọ pé ọ̀rọ̀ rẹ̀ báyìí. Wọ́n wá ń sọ gan-an sọ fi tipa làbá rẹ̀ ní pé kí ni wọ́n sọ darí ilé rẹ̀. Ayé tó ìrẹ́ rẹ̀ kò fi ta bá fẹ́ tó píńtù àti àwọn àfihàn ìdílé lórí ọ̀rọ̀ yẹn ọkọ̀rọ̀ alọ́gọ́lẹ̀ nígbà ọlọ́gọ́lẹ̀ kìí kẹrà ní àríwá tí wọ́n wà lọ́dọ̀ tí ah, Ìjọba àwọn ìjẹ́ ń kọ́ ìyẹn ti pẹ̀lú ilé ọkọ̀ bíi ní Nàìjíríà yàrá tí o gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́run ojú tó ìjò ṣe ilé àwọn fẹ́ tẹ̀lé tẹ̀lé tìyẹ̀ náà ilé àwọn fẹ́ tẹ̀lé tán báyìí títí máa ń sọ àdéhùn ìdìbò àyè ọkọ ọkọ ju ọ̀rọ̀ nípa àgbà yìí tí kí ẹ̀yìn òun kọ́là ọkọ̀ torí pé oríṣiríṣi nípa àyè náà. Thank you àwọn tí náà tí ẹ bá gbọ́ ìwọ̀ kówó jọ, owó yẹn ìwọ̀ ni fún un. àwọn ọmọ rẹ̀ tó gbogbo rẹ̀ tọ́ ní fáwọn. Òun lọ dáná. Àmọ́ àwọn ọmọ tó jogún kò sí dọ́kà wọn. Ìjọba tó bí ọ̀gbìn ọ̀tún, ó yọ ọkọ̀, báwo lọ ẹ̀kọ́ mi lọ rẹ̀ sọ̀rọ̀ فوالدي حلالا طيبا لذلك خط وعظم نخط حرام وعظم حسين يوجد تحان لأن ذلك ما كان أصفاده أنا تفضلي هذا ما هو بيانا قرار عليه وكقبار لك أمامك الجنة حلالا طيبا lópin ìgbàdọ̀ ọ̀gá ti kí ìsìn àmẹ́sọ̀rọ̀ jalè láti fi wò ẹ jalè tó ju owó lówó bàbá yẹn wá kú wọn wá fa àwọn owó lẹ àwọn olówó wá dé àwọn onígbàgbọ́ aláṣẹ ìlú wa ìjọba tó ń lọ àwọn fa owó padà fún àwọn olówó kí bàbá yẹn lọ́ba àti wàhálà ń dọ̀gbẹ́ dàrú sí àná àbí èyí wa èyí fáwọn kò wọn lọ́jọ́ làǹtẹ̀ àná ẹ tètè fún wọn láyé ìṣẹ̀lẹ̀ wọ́n owó làtọ̀ àwọn olùdílé àbí èyí wa tó eléyẹn ó lè gbé wọn lọ sí kóòtù láti fi máa gba owó ti owó ti ẹ̀fún láyé ń bí tó di jẹ́ padà òkè yá. àwọn tó bá pọ̀ jálẹ̀ tó bàbá wọn mọ̀ sán jọ ìgbẹ́lẹ̀ òkè yá. àwọn èsì bàbá tó sí kú kú kú owó èlé àlàyé tọ́jú ní bẹ́ẹ̀ ẹni tó gbọ́dọ̀ pé ó wọ sí ìwọ sí bàbá àwọn lọ́sọ̀ wọ sí ṣùgbọ́n àwọn àlàyé àtàlẹ́ bá tó tó kú ẹ̀sìn máa ẹ̀sìn máa kọ̀ fún bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ dé lójú bí bàbá yín pa wọ sí ẹ máa pa èèyàn máa kọ̀ bàbá bẹ́ẹ̀ ti rán dá o aráàlú o kẹsì rọra wa tó fi mọ nǹkan ẹ̀ láì dá ẹ̀kan láàrin jẹ́ tó yọjú sí wọn ẹ̀ sì gbà fún yín láti tó wà á tẹ̀lé. lẹ́yìn kọ́mọ níbẹ̀ lọ́wọ́ kọ́mọ bó fún àánú wa ẹni tó rò wípé owó tó ń rí halal náà ni ó ti ti kára ọmọ ọwọ́ bẹ̀ lọ́nà tí ò lérò ẹni tẹ́ni tí ń pe gbogbo ẹ̀ ní aráàlú fún ó lè jẹ́ pé tó náà wá ń bẹ̀ ọlọ́run bá fẹ́ sàánù wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك